orúkọ mi ni olóyè michael ọládélé ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú ògbómọ̀ṣọ́ nípa oore ọ̀fẹ́ Elédùmarè gẹ́gẹ́ bí mo ti ń fi iṣẹ́ síta láti ọjọ́ mélòó sẹ́yìn àti tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n sì ń gbìyànjú ẹ̀ tí wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé Elédùmarè ní kó máa ṣe ṣe gẹ́gẹ́ bí àdúrà tí mo máa ń gbà ni pé gbogbo ìgbà kí ìgbà tá a bá ti ń gbìyànjú àwọn iṣẹ́ yìí Elédùmarè tó ní agbára lórí ewé àtìgbò tó jẹ́ pé òun ló dá ohun gbogbo yóò jẹ́ kó máa rí bẹ́ẹ̀ fún wa yóò jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ fún wa gbogbo tá a bá fi sọ lóòkan àyà wa tí a fi ń béèrè lọ́wọ́ Elédùmarè a máa bá àánú rẹ̀ pàdé lágbára lọ́wọ́ títóbi Elédùà nítorí náà àwọn iṣẹ́ tá a bá ń fi síta yìí ẹ jẹ́ ká máa lò ó fún ìyípadà ìgbésí ayé wa ni nítorí wípé kélédùà tó dá wa bí mo ti máa ń sọ ọ́ ń ló ti dá ewé àti egbò torí pé ọmọ pa nílò rẹ̀ nítorí pé ọba tó dá wa yìí ó ti dá ń tá a máa jẹ kó tó di pò dá wa ẹ wá jẹ ká ṣèwú àmúlò nǹkan tó dá kó tó di pò dá wa káwa náà lè bá a rí àǹfààní jẹ lára àwọn nǹkan tí Elédùmarè tó ti ṣe fún wa kì í ṣe pé ewé àti egbò sọ ń pa yìí tó bá jẹ́ pé nǹkan tẹ́lẹ́dùn á sí ni kí ni kókó ń tọ́ da fún àwọn kan ní wọ́n ń lò lọ́nà tọ́lọ́run ò fẹ́ ẹ jẹ́ ká sọ òdodo fúnra wa ẹni tó ń lò lọ́nà tọ́lọ́run ò fẹ́ ṣebí wo lò lọ́nà tọ́lọ́run ò fẹ́ ìwọ náà lò lọ́nà tọ́lọ́run fẹ́ kó o fi ṣe ìmúpadà àti ìyípadà rẹ sínú ìgbésí ayé rẹ kí ìwọ náà lè dúpẹ́ pé láti pa ìṣẹ́ntẹ́lẹ́dùn àdá ò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni bá dúró yóò rí èèyàn tó pọ̀ tó kọjá o ṣùgbọ́n èèyàn tí ò dúró yóò padà bá àánú Elédùmarè pàdé yóò bá inú àwọn tó láyé pàdé òun náà sì gbé nǹkan rẹ̀ sínú ayé nítorí náà níta lọ wá nípa iṣẹ́ tí mo fẹ́ fi síta yìí màá kà fún wa torí pé iṣẹ́ tí mo fẹ́ fi síta lákòókò yìí ó wà fún àwọn tí ń tajà fún àwọn tí ń tajà tó sì fẹ́ kí ọjà náà máa yá kíá kíá kíá ìdí rèé tí mo fẹ́ fi òṣòlẹ̀ òṣòlẹ̀ ọjà títà tí mo fẹ́ fi síta òṣòlẹ̀ ọjà títà fún àwọn tó bá ń ṣe business òṣòlẹ̀ tó máa mú kí iṣẹ́ téèyàn ń ṣe kó yára kí ọjà èèyàn kó tà kí nǹkan téèyàn bá gbé kalẹ̀ káyé nífẹ̀ẹ́ síyàn kán sì wá báyàn rà á òṣòlẹ̀ ọjà títà ìlè tí mo fẹ́ fi síta mo wá fẹ́ ká lọ gbìyànjú ẹ̀ tá a bá sì fẹ́ gbìyànjú iṣẹ́ yìí fún èèyàn náà ẹ gbìyànjú ẹ̀ fún wọn láṣẹ Èdùmàrè yóò bá wọn lára mu yóò rí bẹ́ẹ̀ o yóò ṣẹ bẹ́ẹ̀ tàbá wa fẹ́ máa lo iṣẹ́ yìí ẹja máa lò pẹ̀lú ẹ̀yọ́nú tàbí ìmọ̀lẹ̀ àgbà kó lè bá a tètè ṣe bó ṣe yẹ kó ṣe torí pé ẹ̀yọ́nú àti ìmọ̀lẹ̀ àgbàlagbà ó ṣe kókó nínú ayé tá a wà yìí ẹ o èyí ni ó sólẹ̀ ọjà títà níta lọ wá rèé a wá yèpẹ̀ ọjà ọjà tó bá ń kún a wá yèpẹ̀ àkìtàn tí wọ́n ń dalẹ̀ sí ní ojoojúmọ́ a wá yẹ̀pẹ̀ oríta tó máa ń kún téèyàn máa ń pọ̀ tó ń gbàbẹ́ kọjá téèyàn pọ̀ yẹ̀pẹ̀ oríta oríta mẹ́ta oríta mẹ́ta lẹ́yìn eléyìí wọ́n lá orí ẹlẹ́dẹ̀ a tún wá pẹpẹyẹ funfun a wá lékelèké funfun ẹ wò lẹ́yìn náà a wá owó ẹyọ twenty one bá a sì lò má ṣàlàyé a wà kóró oṣin tó pọ̀ a sì wá ọmọ ayò náà tó náà pọ̀ díẹ̀ a wá irú ìṣebẹ̀ a wá ìsílẹ̀ a sì wá afárá òyìn ká kí irú ìṣebẹ̀ náà kó pọ̀ o ìbá sí pẹ̀tẹ̀ ìbá sí wóró ẹ̀jájó pọ̀ lẹ́yìn nǹkan tá a wá yìí àwọn ewé tá a wá rí wọ́n láwà ewé làálì àwà ewé ìjìnrìn àwà ewé àbámọ̀dá àwà ewé ewúro wọ́n láwà ewé àlùpàìdà àwà ewé sìkínmìnì a sì tún wá ewé ọ̀là lẹ́yìn náà wọ́n láwà ewé ọ̀gbọ́ àwà wá ewé kọ́lé orógbà ewé kọ́lé orógbà láwà kàn yìí wọ́n ní tá a bá ti wá wá gbogbo àwọn nǹkan yìí tán bá a sì ṣiṣẹ́ yìí kò ní mo fẹ́ ṣàlàyé a mú wọn láàmú yèpẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí èyí tí a ṣe kí ni yèpẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta èyí tá a lọ bù wọ́n ní ìtaàsì ni pé òun láàfi tẹ́lẹ̀ ìdí àrò èyí tí a ti fẹ́ jo iṣẹ́ náà a mú yèpẹ̀ àkọ́kọ́ a fọ̀n sí ojú àrò ẹ̀ẹ̀kejì a tún fọ̀n sí ẹ̀ẹ̀kẹta wọn látún fọ̀n sí bọ́dẹ̀ tá a bá wa fọ̀n sí tán á wà mú igi àtògì lé lórí torí pé ìpẹ́ yẹn gbọ́dọ̀ wà lábẹ́ ibi tá a ti fẹ́ jó wọn ní tá bá wa fẹ́ jó iṣẹ́ yìí ohun táwa ṣe ni wọn lórí ẹlẹ́dẹ̀ yìí á ya inú rẹ̀ láyé ìgbà yìí kan àwọn bàbá wa owó ẹyọ ni wọ́n ná ṣùgbọ́n nísìn owó tán ná ó yàtọ̀ sí owó ẹyọ ìdínà wọn wá ní àfi owó ẹyọ yìí ẹyọ méje á la ẹnu ẹlẹ́dẹ̀ yìí a fowó ẹyọ méje a fi bọ̀ ní ẹnu lẹ́yìn èyí wọ́n ní a tún fi ha pẹpẹyẹ náà a fi owó ẹyọ náà méje a dàsọ náà lẹ́nu lẹ́yìn náà a fi lèkélèké a yà ẹnu rẹ̀ owó ẹyọ náà méje a kìbọ̀ ẹnu ṣọ̀wọ́nú nígbà náà a wà fi owó tá wá ná lákòókò yìí ẹyọ kọ̀ọ̀kan tó bá wù wá ẹ ká kìbọ̀ wọ́n lẹ́nu tá a bá ti kìbọ̀ wọ́n lẹ́nu ẹja gbé sórí apẹ tába ti gbé sínú apẹ tán àwọn ewé tí àwọn nǹkan tó wá kù tá a dárúkọ yìí wọn wá ní àwa dà sí irú ni wọn lákọ dà sí tá a dàbò mọ́lẹ̀ tába ti jẹ kí irú ọ̀pọ̀ tá a dàbò mọ́lẹ̀ lẹ́yìn ìgbà ni wọ́n láwàá wá gbogbo àwọn kóró osin èsì ilẹ̀ afárá oyin àwà da gbogbo ẹ̀ lé lórí tá a bá ti wá da gbogbo ẹ̀ lé lórí tán ẹ wò gbogbo ewé yòókù tá a ti dárúkọ yìí náà wọ́n látún dà sí tá ti wá da ewé sí tán ẹ ẹjẹ àmọ́ jó tá a bá wá jó iṣẹ́ yìí tíṣẹ́ yìí ti jó tán tíṣẹ́ yìí ti kúnná tá a lọ ẹ o á fi ṣe ọṣẹ wọ́n ní pé á fi ṣe ọṣẹ á sì tún máa fi oyin tàbí sinap á tún fi máa lò tí a bá lè lọ tí wọ́n ní ká lò yín tá a bá lè lọ tí wọ́n ní ká lò yín tá a bá lè lọ tí a lè lò yín tẹ́lómi ò bá sì tún lè lóyún tó bá fẹ̀kọ́ tútù lò ó elédùn àwùjọ yóò jẹ́ òṣìṣẹ́ ṣùgbọ́n wọ́n ní tá a bá lọ tí ẹ̀jẹ̀ á lò ní. etí bá ṣe wá ṣeré tá a bá ti jó tán tá a lọ tó kúnná á mú díẹ̀ ń bẹ̀ á gun mọ́ ọṣẹ ọṣẹ tó bá wù wá ni la lè gun mọ́ ọṣẹ tó bá wù wá la lè gun mọ́ kì í ṣe dandan pé ọṣẹ kan á gun mọ́ṣẹ tá a bá ti wá gun mọ́ṣẹ tán ẹ̀ káwa táfi wá pò ó kìí ṣe omi lásán o wọ́n lá lọ sí odò tí bá ń sàn tá a bá fẹ́ pò iṣẹ́ yìí á lọ odò tí bá ń sàn á wà kọjú sí ibi tí ń sàn bọ̀ báyìí á wà mú abọ́ tá a fẹ́ fi bú àbọ̀nkún tá a fẹ́ fi bú á fi síwájú báyìí so fúnra omi ní ọ̀rọ̀ wọnú rẹ̀ kì í ṣe pá fi bú o tá a bá ti fomi abọ́hùn bọlẹ̀ báyìí omi ọ̀rọ̀ wọnú rẹ̀ omi tọ̀rọ̀ wọnú rẹ̀ ẹ̀jẹ̀ àgbé á wà fi wá po ọláfikùn ọ̀sẹ̀ yìí kì í ṣe pa àmọ́ abọ́ lọ sódò á wà á bù wọ́n ní á fi sí báyìí omi ó fúnra omi ní ọ̀rọ̀ wọnú ẹ̀ tó bá ti wá rọ wọnú ẹ̀ omi ní ẹja gbé ẹja wàá fi pọ̀ ọ̀sẹ̀ yìí tá a bá ti fomi pọ̀ ọ̀sẹ̀ yìí pẹ̀lú àṣẹ Èdùmàrè pẹ̀lú títóbi Ọlọ́run ọba wọ́n ní pé láàárọ̀ láfẹ̀júmọ́ láti bí aago márùn-ún sí aago mẹ́fà àbọ̀ ẹja wọ ẹsẹ̀ yìí tá a bá ti wá wẹ ọṣẹ yìí ẹja lọ mú oyin tàbí sinap níbi tá a bá dà sí ẹ o ẹja bukọ́ọ̀pù kan bẹ̀ náà tó bá sì jòyìn ẹja ta sọ́wọ́ ẹja wá sí àdúà bá a ṣe fẹ́ kó rí níjáde wa bá a ṣe ń lọ̀hún sí lẹ́nu ọjà táǹtà lẹ́nu ọjà táǹtà lórí ọjà táǹtà bàtà afẹ́kẹ́lẹ́dọ̀ àwọn ṣe ẹ o wọn ní ẹja lọmọ kásàdúà rẹ kádàníyàn rẹ kádẹ kagbélá tábà wa ti wá la tán wọn ní àgbàbí ṣe wà lọ pẹ̀lú ògo gbígbà ibà ìlú láàrin ijọ́ kan á sí yin Elédùmarè lógo a bẹ̀rẹ̀ sí dúpẹ́ pé Elédùà àti ránṣẹ́ àánú sí wa nítorí pé ìntàwá náà gbé kalẹ̀ táǹtà á ti máa bá àánú Elédùmarè pàdé ojú òní ti wá o ẹ má jẹ́ ká dúró ẹ jẹ́ ká gbìyànjú ká lè bá débi tá ń lọ láṣẹ Èdùmarè yóò bá wa lára mu o ẹ lọ ṣe é a ó sì dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ó dàbọ̀.